ó fi tẹ̀lé ọ wàá ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó ṣe mẹ́ẹ̀ẹ́dógún fifteen tó o bá ti ṣe tán ọ lọ sí ruku ó tún ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó ṣe mẹ́wàá tó o bá tún dìde ó ṣe mẹ́wàá tó o bá tún lọ sí sùjádà ó ṣe mẹ́wàá tó o bá tún ti lọ sí tó o bá tún ti dè jókòó àárín ó ṣe mẹ́wàá tó o bá tún lọ sí sájà ẹlẹ́ẹ̀kejì ó ṣe mẹ́wàá kó o tó dìde fúnra ká ẹlẹ́ẹ̀kejì ìjókòó tá a ra máa jókòó jasatul istirah ìjókòó sinmi ó ṣe mẹ́wàá kó o tó dìde ó jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́. márùn-ún ó dín ní ọgọ́rin nínú rákà kọ̀ọ̀kan tó ń túmọ̀ sí pé ìgbà ọba parí rákà mẹ́rin ó ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah ó ṣe ọgọ́rùn mẹ́ta ó ní ọlọ́run ó pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́ bó ṣe kẹ́ṣẹ̀ àwọn afáàmù years, wọ́n ní ládàá yẹn ti pọ̀ jù but nurse eyín oye ṣẹ́ẹ̀rì wípé hadith yóò fẹsẹ̀ múlẹ̀ bọ́n ṣe ń tánù bẹ́ẹ̀ ni àwọn afáà tọ́jẹ́ yí pé ojú pọ̀nà tiwọn ni wípé sọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ lóòótọ́ májẹ̀mú tí wọ́n láàlẹ̀ pé sọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ lóòótọ́ kò sẹ́ni tó tó tó tọ́ta lónú wọn pé a ah, ọ̀rọ̀ ọsọ bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀nà tá a gbà títí tí tá a fi trace ẹ̀ lọ́sọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo wọn máa ń tún ọ̀rọ̀ wò wọ́n máa tún ṣe kí wọ́n máa má fi kó sínú ìrújú mathalan salatul kusuf ìrun tí oòrùn tó bá ṣe èyàn ní pé eclipse èyàn ìfẹ́ sọ yìí gbàtà wọn pé ọ̀sán di òru tábà wọnú sọyí muslim oríṣiríṣi ọ̀nà ló gbà wá tá a lè gbà kí but òjíṣẹ́ náà sàlàyé sálàmù ò kí ju kùsùfù kan ṣoṣo lọ bóò ni a ṣe wá rí ẹgbà wá tọkọ báyìí sheikh islam ibn taymiyyah rahimahullah rahmatawasa imaamu bukhari imaamu ibn abdulbar sheikh muhammad nasiruddin al-albani wọ́n ní nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni kí ni wọ́n ṣe gbogbo ọ̀nà tí hadith gbà wá sheikh muhammad nasir ní albani ọgbọ̀n yẹ́dẹ́yẹ́dẹ́yẹ́dẹ́ báyìí látòkèdè lẹ̀ ọwọ́ àgbọ̀ pé fíkà ló ṣe kàtà ẹni tá a fọkàn tántán ló ṣe mistake níbi tí ń tí ń report ó máa ṣẹlẹ̀ èèyàn ni èèyàn rẹ ni ọ̀dàǹgájì gbogbo nǹkan tá à ń fẹ́ lọ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó pé sí lára só túmọ̀ sí pé kò lè ṣàṣìṣe là tó bá di pé kò lè ṣàṣìṣe kì í ṣe èèyàn mánu. kásìmọ̀ ìnáyà ìgbìyànjú táwọn àáfàá yìí ṣe wọ́n wàá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ nínú ọ̀rọ̀ wọn ni wípé àtàfọ́rọ̀dì ìlà hàtà wàlẹ̀ ọ̀kánà min thiqa. Allahu akbar èèyàn mẹ́wàá gba ọ̀rọ̀ wa. gbogbo wọn ẹni ire ni wọn wọ́n dángájí ṣùgbọ́n tẹnìkan ló yàtọ̀ nínú wọn ṣùgbọ́n èèyàn rẹ̀ ni gbogbo nǹkan ló pé sí lára àá ṣètòrí torí ti tàwọn mẹ́sàn-án dànù lára tàwọn mẹsàn án yẹn múlẹ̀ ju tẹnìkan lọ wọn ò wọn yapa ọ̀kan wà ọ̀kan wà kò sí GSM ń gbàyàn bíi tìsí wọn wọ́n wá ń sọ nǹkan kan náà ẹnìkan ṣoṣo ní tiẹ̀ wá yàtọ̀ bó ní tiẹ̀ ń ṣe yàtọ̀ wọ́n pe a nǹkan ó lè ṣe ọ̀rọ̀ gbé fúnra wọn látara ọ̀rọ̀ tó sì gbé fúnra wọn yẹn tàwọn mẹ́sàn-án yìí ó ti ó ti kọ̀rẹ́ẹ̀tì ntí ìbámu wá láṣìṣe àwọn mẹ́sàn-án ó tẹ́kí àti ẹ̀ ìròyìn àwọn mẹ́sàn-án làgbà kì í ṣe tòun nìkan tó dá yàtọ̀ fi jẹ́ pé kí ni ká fi mọ ìgbìyànjú tí wọ́n ṣe tí a bá sọ pé àwọn afárádì sọ pé hadisi á ọ̀fẹ̀sẹ̀ múlẹ̀ tàbí rárá ó rí báyìí masala hadith ọ̀rọ̀ kúlùún ìdá mọ̀tẹ́lẹ̀ obìnrin tọ́jà pé kì í ṣe kọ́kọ́kọ́ òun ló sọ fọ́kọ wípé tú mi lẹ̀ ṣé kíkọ̀ náà làákàkún àbí. torí òfin tó de kíkàn ọ yàtọ̀ sí túká. gbogbo nùsùsù tọ́wá ó sọ wípé fákàlì sẹ́bìlà gbàtí ẹni àkọ́kọ́ tó ṣe tọ́lọ bójúṣẹ́ náà sàásánà yìí pé ọkọ mi ọlẹ́sìn ó níwà gbogbo ìròyìn dáadáa ló nípa rẹ̀ ṣùgbọ́n mi ì nífẹ̀ẹ́ rẹ̀ ìyẹn ẹ̀dẹ́ pàtàkì tóbìnrin bá lóun ò ṣe mọ́ òun nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ kìí ṣe tí yàn wọ́ ọmọ nǹkan mi yóò bí nǹkan mi òjíṣẹ́ náà sàrà sílám ní kí á lọ pọkọ rẹ̀ o nítorí náà sàrà sílám sọ nínú àwọn rìwáyà tó múlẹ̀ jù ní pé túwúlẹ̀ fàkàlì sẹ̀bílà but àfa ńlá ẹrù jẹjẹ èyí tó ń gbà wá ni wípé fatalekha imaamu Bukhari fatalekha ń tó gbà wá ni rahimahulah aramata wasa ah tọ́ba jẹ́ pé talekha ló ṣe àjẹ́ pé ìdá oṣù mẹ́ta ni ó ṣe ṣùgbọ́n tọ́ba jẹ́ pé kúlù ni oṣù kan ni kò dẹ̀ ní í ṣe ń lé ọkọ ilé wọn ni ó ti lè ṣe tọ́ba yẹn pa kò súnmọ́ kí gbogbo nǹkan yìí tó ṣẹlẹ̀ kò tẹ̀ sí kò sí ìdá kankan tí ó ṣe àwọn afá kó gbogbo ẹ̀jọ́ ọ̀nà kan náà tí ṣé ètí ìmáàmù Bukhari gbà ọ̀nà tó gbàgbà sọ́yapa sí sọ́yàtọ̀ sí ọ̀nà táwọn yòókù ti gbà ni wọ́n rí i pé ọ̀nà kan náà gbogbo wọn ti gbà mistake yìí ibo ló ti lè ṣẹlẹ̀ ọ̀dọ̀ ìmáàmù Bukhari wọ́n ní àá táwọn ọ̀pọ̀ èèyàn yìí ọ̀pọ̀ àwọn afá yìí ó múnádóko ju èyí tí ìmáàmù gbà wá lọ fàkàlì sẹbílà hàní kì í ṣe fàtàlẹ́kà. ìgbìyànjú wọn ni lóríṣiríṣi láti fi ṣọ ẹsìn wọn ni wọn wọn ọbẹ nìkan wọn ọbẹ nìkan sọta ẹni èjì wọn rí lè ń pa ó lè sọ̀rọ̀ wọn ni a ah, àáfàá ọ sọ̀rọ̀ nbí lóòótọ́ nítorí gbà wá ní ṣùgbọ́n wákàmù ló ṣe ó gbé fúnra wọn ni kì í ṣe pé bó ṣe yẹ kọ́ wá ni. gbogbo gbìyànjú tí wọ́n ṣe ni ló fi jẹ́ pé tí wọ́n bá sọ pé àáfà aládìísì lélẹ́yìí gbogbo àwọn àáfà mọ́ wọ́n máa ń wò wọ́n ni níwò wípé àá bí ìgbà tí wọ́n ń wo pé àwọn sàábé tí ń bẹ́nu wa tọ́lọ́hún fi ṣọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe máa ń wọ̀ ni. bitọ́lá ń tó wọn síjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kọ́lọ́ mọ́sá àtàwọn náà síbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ ńlá àtàwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àtàwọn ẹni rẹ̀ ó pàtàkì mùsùlùmí èkán yanu para yìí máa ń ṣọ́ àwọn májẹ̀mú májẹ̀mú yìí lọ́nà fi ṣọ́ ẹ̀sìn ẹni tó ní kuraani òun ṣáńgìlìtì wallahi kuraani òní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ ó jìnnà sí kuraani fetefete. ẹnìkan wá dé lójijì kó sọ pé òun Shamsuddin nítorí náà òun ọ̀gbà díìsì òun ọ̀gbà sínú ẹ̀gbọ́ Kùránì kan lòun gbàgbọ́ ẹni pé zulmatuddin lẹ́sẹ̀ Shamsuddin zulmatuddin òkun ẹ̀sìn lélẹ̀ àwọn àwọn ẹni ẹni ìṣìnà ẹni ìgbẹ̀yìn ayé tó jìṣẹ́ lọ́sàn àṣìláàmù ti sọ̀rọ̀ wọn fún wa pé àá torí pé kí ni wọn ò mọ wọn ò mọ wọn ò mọ túmọ̀ táwọn sọ bí ìgbà tí wọ́n ń sọ ni wípé la ilaha illallah nìkan làwọn gbàgbọ́ muhammadu rasulullah sallallahu alaihi wasallam ìyẹn ti kú ń bẹ ọ̀rọ̀ burúkú ni ẹni tó bá ní la ilaha illallah lòún gbàgbọ́ òun ọgbà muhammadu rasulullah gbọ́ wàláhì kọ̀gbà la ilaha illallah gbọ́ torí pé kí ni tá a ránṣẹ́ allah subhanahu wa ta'ala tó o bá ti ní ọ̀gbà níránṣẹ́ ọ̀gbọ́ lọ́wọ́n ọba náà gbọ́nu nítorí mú gbogbo àwọn kùfà tó fi di kẹfẹ́ rínu nítorí sọ̀hálù kìtàbí kùfà rù ló fi sọ pé la yasma'u bi ahad min hadhihi al-umma yahudi aw nasrani thumma mata wa lam yu'min bima ursiltu bihi illa kana min ashabin nar ọkọ̀mọ̀ kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam hadith sahih fi sahih muslim ẹnìkan ò ní jáde lásìkò gbẹ̀yìn yìí kó gbọ́ pé mi Muhammad ti jáde olúwa rẹ̀ jẹ́ yẹ̀wò dì ní tàbọ̀ jẹ́ nasara ọwọ́ á kú kò gbàgbọ́ wípé èmi muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni mí wọn èyí náà yọ wọ̀ náà. ló fi jẹ́ pé ṣàkíyà òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam personality rẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ èèyàn gbọ́dọ̀ mọ̀ kí ni kí ni ó dá lé lórí torí pé kí ni yorùbá wọn ṣe máa wọn ní aṣáájú ẹ̀dá ọ̀la òní aṣáájú ẹ̀dá ẹ̀yìn òní wípé ẹni tó jẹ́ pé yọ ṣáájú báyìí gbogbo ẹ̀dá yòókù ó máa tẹ̀lé níṣe sí níròrí nísọ̀rọ̀ sí òní sallallahu alaihi wa alihi wasallam. súnà rẹ̀ téèyàn ọba ti tẹ̀lé ntọ́ yapa sí lèèyàn tẹ̀lé tẹ́ ọba ti tẹ̀lé ojúpọ̀nà rẹ̀ ojúpọ̀nà ṣìnà lọ́tẹ̀lé kọ́lá wọn mọ̀jà ṣìnà ìtumọ̀ súnà òun ni ojúpọ̀nà tá a là ojú ọ̀nà ojúpọ̀nà tá a là ó lè jẹ́ ti dáadáa ó lè jẹ́ taburú iṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà mi sọ pé man sanna sunnatan hasana ẹni tó bá la ojúpọ̀nà dáadáa lẹ̀ táwọn èèyàn wá tọ̀ yóò gba láàdá àti láàdá àwọn tí wọ́n tọ̀ náà tó bá jẹ́ pé sẹ́yíà ni ojúpọ̀nà aburú àánú lọ́làálẹ̀. Lo, àtòun àtàwọn tí wọ́n ń tọ̀ wọ́n jọ máa gba ládà kan náà ni gbogbo ládà tí gbogbo àwọn tí wọ́n ń tọ̀ yóò máa gbẹ̀ṣẹ̀ wọn náà ni kọ́lọ́mọdé la ojúkàn náà nù òfìjẹ́ yí pé sunna òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò ṣe kìí ṣe tí èèyàn ti dànù kùránù ni tá a máa fi tó kùránù kùránù tá a máa ka ọ̀tọ̀ èyí tá a máa fi tú ọ̀tọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba náà ni sunna òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ọ̀rọ̀ ọlọ́run ọba tá a máa fi tú Qur'an eléyìí tá a máa kà torí méjèèjì wáyò ni wọ́n sọ méjèèjì kalẹ̀ fún ni wọ́n sọ eléyìí kalẹ̀ fún ká máa kà á ní ṣókí àwọn ṣókí ọ̀rọ̀ torí tá a bá ní ká pa méjèèjì pọ̀ volumes mélòó la fẹ́ kó jọ èkejì yìí ètò jẹ́ súnà yìí wáyù lòun náà tá à ń fi ń tú nta nka kùránì méjì kùránì ètà nka ètà à ń fi ń lò ó lọ́fi sọ pé òtítù kùránì wọ́n ní sinihuma wọ́n fún mi ní kùránì àti nǹkan ní ìbí rẹ̀ pẹ̀lú rẹ̀ nǹkan ní ìbí rẹ̀ pẹ̀lú rẹ̀ yìí ni mò ń fi ń tú oní súnà àkọọ́lẹ̀ súnà oní àwọn hadith báwo ló sì gbìyànjú ìtẹ̀sẹ̀lẹ̀ inshallah alkarim àmúwá ní ṣókí tí ó lè fún èèyàn nítọ́ka sí tí òfin ní ṣìnà inshallah alkarim fi halqatil qadima inshallah kọ́lọ́wọ́n ọba akọ́ṣọ́ àjùgbà náà lọ kó má yẹsẹ̀ wa kú lójú ọ̀nà súnà kó jẹ́ ká lè tẹ̀lé láyé ń bí kó gbé wa dìde pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kó tò wá síbi tó tó àwọn tí wọ́n dì í mú kó tò wá síbẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama lábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kábà wọlé ọlá kábà wọlé ọlá torí wípé kí ni ìyapa sí eléyìí orí ibu ni kọ́lọ́mọdé aṣọ orí ibu láyé kọ́mọdé aṣe ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته